إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أطر الصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجه لوري دلقوا لسنو مختصر زاد المعاج ستي الإمام محمد بن عبد الوهاب ايتي وشي لسنو زاد المعاج ستي الإمام ابن قيم الجوزية عليه رحمة الله ايتي عن بيو òun náà ni ìmọ̀nà nábúwa muhammad sallallahu alayhi wa sallam fi ziyarati al-marda nípa ìdí aláàrẹ̀ wò wọ́n ni فأول ذلك تعاهده في موضعه أقوى òun ni ìmọ̀ lọ bí aláàrẹ̀ wò fi mawdi'ihi níbi àyè tó bá wà wa tadhkiruhu al-akhirah bákan náà ìmọ̀ rán létí alkiyama wa amruhu bil wasiyya wípé kó sọ àsọ́ọ́lẹ̀ ẹni tí yóò sọ fún àwọn èèyàn rẹ̀ ìpàwọn aláṣẹ dáadáa ìsọ fún wọn kádúró lórí òdodo kádúró lórí súnnà anábúwa muhammad sallallahu alaihi wasallam kọmọ yẹ kúrò nínú islam gbogbo eléyìí òun ni nǹkan tí anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam a máa sọ fún ẹni tí ó bá bẹ̀wò pàtàkì jùlọ tí àwọn àmì ikẹ́niyàn lè jẹ́ pé ọlọ́wọ́ bá tí àwọn àmì ẹ bá hàn so ó dá kíyàn ní wàsíyà tí ó ṣe kalẹ̀ nípa pé kí àwọn ọmọ ìyàwó ọmọ ìyẹyìn padà lórí òdodo tí wọ́n ń bẹ lórí ẹ̀ ilé jẹ́ nǹkan tí ó pàtàkì pẹ̀lú eléyìí ni ó fi fí ara rẹ̀ níbi àwọn nǹkan míì tí kò bá máa ṣìṣirò rẹ̀ náà tó bá di jọ́ ń alkiyama. kìyàmá torí pé wọ́n béèrè bó ní àṣìṣe àwọn ará lé wa ṣùgbọ́n tá bá sọ àsọ́ọ́lẹ̀ ká ní pé wọ́n ti ẹ̀ lọ yí àsọ́ọ́lẹ̀ yẹn wọ́n yí padà eléyìí kò ní jẹ́ èyí tí ó jẹ́ ìbálẹ́jọ́ aburú fún yẹn tí ó fi wá dàbí ẹni pé èyàn ò ṣe wá àti fún ọmọ àti fún ìyàwó bákanáà wà tàwùbá a ní kí ó túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá lára nǹkan tí anábíwa muhammad sallallahu alaihi wasallam ti máa gba ẹni tí ó bá ṣàárẹ̀ níyànjú àti ṣe ni kò sẹ́ni tí ó ní kúdíẹ̀kúdíẹ̀ nú gbogbo wa kò sí bí wọ́n ṣe lè dá tó kò sí bó ṣe lè sin lọ́run tó yóò sì ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ so àágbà níyànjú kó túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba eléyìí lára nǹkan tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tí a máa ṣe ni bákanáà wa amruhu man hadarahu bi talqinihi شهادة بتلقينه شهادة الله إله إلا الله àwọn tó بني rẹ̀ ń bẹ ní ìjòkó àmọ́ pa wọ́n láṣẹ ipé kí wọ́n máa nù ẹni yẹn ní ṣàhádàtù allah ilaha illallah anabuwa muhammad sallallahu alayhi wasallam onílákinu mautakum la ilaha illallah ó ní àwọn tábà ń pọ́ka kú àbí àwọn tẹ́ ti rí sáyìn kan fẹ́ kú nínú àwọn èèyàn yìí ẹ máa sọ fún ọ pé kán sọ la ilaha illallah àbí kán sọ ashhadu an la ilaha illallah ẹ máa sọ fún ọ pé kán sọ eléyìí anabi sallallahu alayhi wa sallam ó ní man kana akhira kalamihi la ilaha illallah dakhala aljanna ẹni tó bá ṣe wípé tó sọ káyìn ìgbésí ayé rẹ̀ òun ni gbólóhùn la ilaha illallah dakhala aljanna yóò wà aljanna inú ẹgbàwá mi oníwà in asabahu qabla dhalika ma yusibu ó ṣe é ṣe kẹniyẹ rí àwọn ìbáwí kọ̀ọ̀kan ìyà kọ̀ọ̀kan lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lórí àwọn kùdìẹ̀kùdìẹ̀ ní ìtúnṣe ní ayé ṣùgbọ́n tó fi lè ní àtàmọ́kùn min qawli la ilaha illallah qabla alwafa kó tó kú ní tó fi lè mú rí la ilaha tó fi lè mú rí sọ́ọ̀ yóò padà wọ aljanna ló fi jẹ́ wípé in tí wọ́n fẹ́ kí a máa sọ fún òkú wa oníkánikú sọ lá ilaha illallah òkúta ń sọ mẹ́bà ìdàdì ẹni tí ó ń pọ́ka kó àbí àárí sáìn pé ó lè jẹ́ pé ọlọ́wọ́ bá any moment òun ni wọ́n pè ní mọ̀ọ́tákùn níbẹ̀ kò ń ṣe pẹ́ni tó ti kú torípẹ́ ni tó ti kú kò sí ìntàlì ṣe lórí ipé kí ọmọ sọlá ilá ìlọ́lá àmọ́ ṣùgbọ́n ẹni tí ó ń pọ́pa kú òun ni ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ló ń sọ̀rọ̀ ń parẹ̀ ń bí àwọn mí o mọ̀ sọ gbólóhùn yẹn la ilaha yóò máa sọ lẹ́gbẹ̀ẹ́ ẹniyẹn eléyìí wrong ìtànàbí sọ òun ni ká ní kó sọ àá fún pé kó sọ lá ilaha illallah so wọ́n ní tó bá sọ tó bá di wípé ó tún sọ̀rọ̀ míì lẹ́yìn rẹ̀ àátúnṣe kí ni try láti jẹ́ kó tún sọ so that yóò lè jẹ́ pé gbólóhùn tí ó sọ kán ìgbésí ayé rẹ̀ òun ni ṣahádàtù allá ìláha ìlàlá wọ́n ní ṣùgbọ́n ta bá wá sọ fún taari pìtì ẹ fún ipe kó sọ tí ó sọ tó kàn wò wá atuntun sọ ipe kó sọ kò tún sọ ó tún wò wá wọ́n ní ta bá sọ pé alẹ́lẹ̀ kẹta tí ó bá sọ kàfilẹ̀ torí wípé ó ṣeé ṣe kó ṣe pé ó ti ń rí sáìnì ikú ẹni attempt láti fẹ́ mọ insist pé kó sọ nǹkan yẹn lè jẹ́ frustration fún ó lè padà sọ nǹkan míì tó ṣe wípé yóò jẹ́ nǹkan tó burú so wọ́n ní ká filẹ̀ ṣùgbọ́n àá ṣègbìyànjú kò ṣe wípé tí ó sọ káyìn ìgbésí ayé rẹ̀ هناني لا إله إلا الله صلى نبوة محمد صلى الله عليه وسلم لفني لقنوا موتاكم لا إله إلا الله لفني من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة وإن أصابه قبل ذلك ما يسيره إلينا لنتي الإمام ابن قيم الجوزية عليه رحمة الله تيوان تقى سن تلا وزاد المعاج تي الإمام محمد بن عبد الوهاب شي أبريجمنت يعني إكي بكنا وأمر ما من حضره بتلقينه شهادة الله إله إلا الله anábi sallallahu alaihi wasallam a máa paláṣẹ àwọn tán bá ń bẹ lára ń jí ẹni tó ń pọ́ kakú ipé kó sọ la ilaha illallah so kò ń ṣe pé kán máa sọ la ilaha illallah ní ẹgbẹ́ rẹ̀ wọ́n ni litakuna akhira kalamihi kí la ilaha yẹn kó lè jẹ́ in tí ó sọ gbẹ̀yìn ayé rẹ̀ ثم نهى عن عادة الأمم التي لا تؤمن بقنا نبوة محمد صلى الله عليه وسلم أقفوا كما شيء شتيا وإن يتشكي لا تؤمن بالبعض ونبقى منه إبندي كني شتيا min latmil khuduj bí kan máa gbára wọn ní paríkẹ́ wọ̀rọ̀fù sọ́wọ́j kan máa pariwo lè nádìbì wípé ó máa ṣe pé àwọn bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n níyàhà àti ìmọ̀ sunkún ní ẹkún tí ó mú ìsọkúsọ dání àti gbé pọ́tàwọ́ bí ìzàlì àtàwọn nǹkan tí ó tẹ̀lé ilé yìí sọ́nàbọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kama ó ní nǹkan mẹ́ta àbí nǹkan mẹ́rin min amri jahiliya lára nǹkan tí àwọn èèyàn máa ṣe nígbà jahiliya ni tó ṣe wípé kò bá ẹ̀sìn mu ó takò tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí ó mú wá ṣùgbọ́n anábí sallallahu alayhi wa sallam ká mọ̀ pé àwọn èèyàn wọ́n ṣì ń ṣe nǹkan yẹn ó ní láyé turukú na hún ní tí wọ́n ní fílẹ̀ alfaqru fil ahzab alfaqru fil ahzab kí ẹ máa fi hásábù ẹ̀ tàbí ìfẹ́bí rẹ̀ kó máa fi ṣe fáàrí anábì sallallahu alaihi wasallam ní lára àwọn ìtí àwọn èèyàn máa ṣe nígbà jàhílíyà ni ìgbà tí ẹ̀sìn ò tí ì di àwùjọ ilẹ̀ lárúbáwá àti tí islamu tí anábì muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá fi rán tí ó ti wọ àárín àwọn alárúbáwá lára ń tán máa ṣe tó jẹ́ ìwà tí ó dá òun ni alfakar bil ahsab ká máa fi hasab wọn ẹbí wọn ká fi ṣe fáàrí àwọn alọmọ báyìí bàbá tuntun wa báyìí wọn tí wọn máa fi ṣe fáàrí láàrin ara wọn eléyìí anabi sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ pé ìwà tí ó dáa ni wàtọ́n fil ansab bákan náà ká máa bẹnu àtẹ́lu ẹbí ẹlẹ́bí wọ́n máa ṣe fáàrí pẹ̀lú ẹbí títí wọn wọ́n lè máa bẹnu àtẹ́lu ẹbí ẹlẹ́bí so eléyìí náà lára nǹkan jàìlíyà ni ìwà burúkú ni wọ̀lítìkọ́ bin nujum bákan náà kí wọ́n máa fi rírọ̀ òjò ká máa fi tì sí pé ìràwọ̀ ni ó ṣe é ìkẹrin wà níyàhà òun ni ká máa pariwo ká máa sunkún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó wá ní wà náà hìhà àwọn obìnrin tí wọ́n máa ń sunkún ní ẹkún tí ó jẹ́ ti ariwo tí wọ́n mọ sọ̀sọ̀kúsọ nígbàtí àdáwò kan bá ṣẹlẹ̀ rí á èèyàn kan kú fún wọn anábi sallallahu alaihi wasallam ó ní wà náhíyá ìdá lamtatu obìnrin tí máa sunkún bá wọn tí ó máa pariwo máa sọ̀sọ̀kúsọ tí ó bá jáwọ́ kó túbá níbi nǹkan tó ṣe yẹn anabi sallallahu alaihi wa sallam ni tuqamu yawm al-qiyama tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama wọ́n gbé dìde wọ́n gbé dìde wà aléha sirbal irú obìnrin bẹ́ẹ̀ yóò máa aṣọ kan ní kọtran tó ṣe pé aṣọ yẹn kọtran ìyẹn ta irú ìtàn máa fi ṣojú ọ̀nà tán máa ń dà yẹn òun ni ó lè mọ bí ara rẹ̀ bákan náà wàdírù ní jarab in tí ó tún fi ṣe aṣọ wọ̀ òun ni àwọn cars bíi kéèyàn ní egbò tó ti wá jiná tó ṣe pé yóò wá fọ́ọ̀mù àwọn bíi kíní sí ara so bẹ́ẹ̀ ni ara wo obìnrin bí ó ṣe rí àwọn táàbí ó kun ara rẹ̀ bẹ́ẹ̀ ni bí ojú egbò tó ti san okùn gbogbo ara rẹ̀ ní tí ó máa jẹ́ nǹkan tí ó máa yún tí ó máa já jẹ́ eléyìí ni tí ó jẹ́ ìyà ìmọ̀ sunkún máa pariwo fún obìnrin bẹ́ẹ̀ sotori lásìkò gbà ẹ́ ní àwọn tọ́mọ̀ ń pè ní àwọn naihat àwọn professional criers àwọn wheelers wọ́n bẹ ṣe pé tí èèyàn bá ti kú báyìí wọ́n mọ àyà wọn láti wá báwọn fámílì tí èèyàn kú fún tọ́fọ́ ṣẹ́ láti wá báwọn sunkún ni so eléyìí ìwà jàhìlíyà ni àwọn míì náà dẹ̀ nínú àwọn ẹbí òkú wọn a máa sunkún bẹ́ẹ̀ tí wọ́n máa pariwo wọ́n máa sọ àwọn sọkúsọ aláàánú àwọn ti lọ àtàwọn bàjẹ́ orí ibúṣà wọn wọ́n mọ̀ sọ̀sọ̀kúsọ̀ nǹkan yìí nító ṣe ń bẹ láwùjọ wa náà ni islam ò sọ wípé kéèyàn mọ́ sunkún tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tí yàn nírú ìṣẹ̀lẹ̀ tí máa ba nínú jẹ́ báyìí èèyàn ṣàfẹ́kù olólùfẹ́ èèyàn èèyàn ṣàfẹ́kù ọmọ àbúṣàfẹ́kù òbí ó ṣàfẹ́kù ọkọ àbó ṣàfẹ́kù ìyàwó àbí ara kan ní èyàn abanújẹ́ asunkún ṣùgbọ́n tí islam lòdì sí òní àníyàhà igbe àti ìsọkúsọ anabi sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ pé min amri jahiliya lára àwọn ìwà tó máa wù nígbàtí ẹ̀sìn ò tí wọ àárín wọn lára àwọn ìwà tí ẹ̀sìn tó takò ní nígbà jàìlíyà àwọn náà láwọn àwà tó dá tẹ́sìn àpúrúgbùn gbà tí ó di pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tọ́nà ọba gbé dìde ní òjíṣẹ́ láàrin wọn wọ́n láwọn àwà tó dá tẹ́máwú yìí tó ẹ̀bẹ́ tí wọ́n dẹ̀ láwọn àwà tó burú jáì tán máa wù tí ó bẹ́sẹ̀ mu tànàbíwá muhammad sallallahu alaihi wa sallam sọ pé innama bu'ithu li utammima makarim al-akhlaq ọlọ́wọ́n bá gbé mi dìde kí n wá pàfẹ́kì àwọn ìwà àpọ́nlé láti sọ àwọn ìwà dáadáa míì tó ti ń bẹ tẹ́ ń wúrù ọlọ́wọ́n bá gbé mi dìde kí n wá pàfẹ́kì ẹ̀ so láwọn àwà tí ò bẹ́sìn mu náà tí wọ́n ń wú ni so lára àwọn ìwà tí ò da tá máa ń wù òun ni pé kádánwò kan ṣẹlẹ̀ tí wọ́n ká máa ṣe nìyáhà ká máa sunkún lẹ́ni tó ń pariwo tó ń sọ̀sọ̀kúsọ lára rẹ̀ òun ni alfakuru bil ahsab kéèyàn máa fi ẹbí yàn ṣe fáàrí tí ó máa lídì sí àtọ́nù fil ansab kọ́ máa bẹnu àtẹ́lu ẹbí ẹlòmíì kọ́ máa bẹnu ìdílé míì ìbí ẹlòmíì ìwà yìí ìwà islam bákan náà lè ti kọ́ kama wòkó bí òjò sábàbí rẹ̀ òun ni ìràwọ̀ kan òun tí ó sábàbí so anagba muhammad sallallahu alayhi wa sallam wani thumma naha an aadati al'umami anabi kọ̀ ìṣesí àwọn ìjọ àlẹ́tí láti omínú bí bá àwọn àjọ tí wọ́n nígbàgbọ́ nínú gbéǹde min latin kudud bí kí wọ́n máa gbára wọn létí ká nara wọn párí tẹ́ẹ̀ ọ̀rọ̀fẹ́ sọ́ọ̀jì bí nẹ́bì wọ́n ní àhà ká máa pariwo lẹ́ni tó ń sunkún tó ń gbára dálẹ̀ pàtàwárí ìdáàlì àtàwọn nǹkan tí ó tẹ̀lé eléyìí sọ̀rọ̀jẹ́ pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam onílé ìsànmínà man látọ̀mọ̀ al kò ń ṣara wa ẹni tó ṣe wípé ó gbá rẹ̀ ní páríkẹ́ bákan náà ó ń faṣọ yamá rẹ̀ lára ó ń sọ̀sọ̀kúsọ nítorí pé ó ṣàfẹ́kú èèyàn kan anábì sallallahu alaihi wasallam ó ní kò ń ṣara wa nírú èèyàn bẹ́ẹ̀ wasanna al-khushu'a wasanna al anábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ wípé in tó tọ́ in tó bá mú òun ni pété yẹn bá kú kí a farabalẹ̀ wàlbùká alladhi la sawta ma'ahu kéèyàn sunkún ní ẹkún tó ṣe wípé kò ní mú ohun tí yóò jẹ bí ariwo kò ní mú gbé dání bákanáà wà husnul qalb wà husnul qalb kí ọkàn bàjẹ́ wa kana yaf'aluhu wa yaqul anabi sallallahu alaihi wasallam a máa sunkún adẹ̀mọ́ jẹ́ni tí ara rẹ̀ ó balẹ̀ bákanáà ẹni tó ṣe wípé ọkàn rẹ̀ ó bàjẹ́ téèyàn bá kú fún un lápèjúwe ńgbà tí ọmọ rẹ̀ Ibrahim tí Mariatul Qibtiyya tó bí fún ọmọ yẹn kú ní at the age of 18 months anabi sallallahu alaihi wa sallam wa sọ gbólóhùn pé inna la'ayna la wa inna al anábi sallallahu alaihi wasallam ó ní dájúdájú ojú ń dami bákan náà ọkàn banújẹ́ wa inna lifirakika ya ibrahim la mahzunun a ń banújẹ́ lórí pé aṣàfẹ́kù rẹ̀ ibrahim àríẹ̀má wala naqulu illa ma yurdi rabb ṣùgbọ́n tó ṣẹlẹ̀ tí wà ládánwò yìí a ní kankan tá sọ ju pé ká sọ ọ̀rọ̀ tó ṣe rí pé ọlọ́run ọbó fi yọ́nú sí wa eléyìí ni tí a fa ń rí fẹ́ sí ikú anábi sallallahu alaihi wasallam sọ pé tadma'u al-'aynu wa yahzanu al-qalbu wa la naqulu illa ma yurdi rabb ó ṣe sọ nígbàtí ó ṣàfẹ́kù ọmọ rẹ̀ Ibrahim ní at the age of 18 months anábi banújẹ́ bákanáà anábi àtúnkún ìgbà kanu awon àwọn ọmọ rẹ̀ Zainab tí kanú àwọn ọmọ rẹ̀ ṣaláìsí debe débẹ̀ anábi bú ẹkún ìkanú àwọn sàábé nílò òjíṣẹ́ ọlọ́wọ́ bá ẹtún sunkún ni anábì sallallahu alaihi wasallam ní ìkẹ́ tí ọlọ́run ọba fi tí ọkàn èèyàn òun ni omi ojú yẹn òun ló fa sheikh eh, ibn qayyim alayhi rahmatullah ó ní àwọn èèyàn sọ fún sheikh sani ibn taymiyyah alayhi rahmatullah nípa àfáà kan tí ọmọ rẹ̀ jáde láyé ó wá ń rẹ́rìn so àwọn èèyàn wá wò pé ah kí lé tó fi ń rẹ́rìn ipe mọ́ ní àfá ìmọ̀ tó ń ga gan anábì sọ́lá asálám gan ìgbà tí ọ̀fọ́ ṣẹ́ ó sunkún àfá àwa ló ń rẹ́rìn yìí àfá ọmọ juwọ́lẹ̀ fọ́lọ́n gan àfá ọmọ nímọ́ni gan sheikh zaibun timi alayhi rahmatullah wa ni rara àfá gbé igbági torí pé àfá ìgbà tí ó sọ ó lóun yọnu sí kádàrà ọlọ́run ọba ni. ṣékù ya tẹ́yà ní àfáàṣìgbè gbági ìyọnú sí kádàrọ ọlọ́run ọba kò túmọ̀ sí wípé ìkẹ́ tí máa bẹnu ọkàn kó kúrò ọkàn ó banújẹ́ lórí pé àdánwò ṣẹlẹ̀ tíyàn èyàn wà ṣe kí ni yóò juwọ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala combination rẹ̀ ni anagawa Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú pé ó dámi lójú ó sunkún ó dẹ̀ sọ pé kíni innal ayna la tadma wa innal qalba la yahzan wa inna li firaqika ya ibrahim la mahzunun wa la naqulu illa so omi ń dà lójú bẹ́ẹ̀ lọ́kàn banújẹ́ inú wa bàjẹ́ pé aṣàfẹ́kù rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà àní sọ kankan àfihàn tí ó yọ ọlọ́wọ́n ọba nínú tí ó mú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yọ́nú sí wa so ló fi jẹ́ pé tí àdánwò bá ṣẹlẹ̀ sí èèyàn sunkún òun kọ́ ni iṣu àdámẹ́ni rẹ̀ ṣùgbọ́n ẹkún aláriwo ẹkún tí ó mú sọkúsọ dání ẹkún tí ó máa jẹ́ kí èèyàn máa àpíẹ̀ bí ẹni tó ń takọ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹkún yẹn ni wọ́n ń pè ní kíni àníyáhà eléyìí ni tí ó bẹ́sìn mu ẹkún ká máa faṣọ ya mọ́ra wa lára ẹkún ká máa gbára wa létí máa gbára wa lẹ́kẹ̀ẹ́ ẹkún yẹn ni ẹ̀sìn ò fọwọ́ sí ṣùgbọ́n yẹn ń dami lójú ìyẹn rẹ̀ ń juwọ́lẹ̀ fún ọlọ́wọ́n bá látara àdánwò kan tó káyà eléyìí sunna anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti jẹ́ kama ó ní wa nabluukum bisharri wal khayri fitnatan wa ilayna turja'un ọlọ́ni wọlkọ́ìrì ń tẹ́ fẹ́ tínú yí ń dùn sí tẹ́ bá àfidọ́n àfún náà dán yíò rí fitna wà ilé iná tó jàrú ṣòbó olè ṣeṣe bí méjèèjì ṣe tí aburú kan bá ṣẹlẹ̀ sí ṣe ẹ̀ ṣe ìkọjá àlà níbi ìbànújẹ́ délẹ́bù pé sọ̀sọ̀kúsọ̀ sí ọlọ́mọba subhanahu wa ta'ala bákan náà tí dáadáa bá ṣẹlẹ̀ sí tẹ́ nífẹ̀ẹ́ sí ṣẹ́ yáyọ̀ pọ̀ràá méjèèjì náà làwọn èèyàn ń ṣe nasalula alafiyata wa salama ẹlòmíì tọ́lọ́n bá bùn lówó tí owó dọ́wọ́ rẹ̀ àwọn nǹkan tọ́lọ́n bó fẹ́ ni yóò máa ṣe yóò máa rọtí yóò máa rẹ ilé fáwọn èèyàn gbogbo àwọn nǹkan oríṣiríṣi à ń lọ club house yóò ṣá àyíkáyé ló wọn jẹ òun fèèlì tẹ́sì tọ́lọ́n ṣe fún níbi ìtòròkúrí ni bẹ́ẹ̀ lẹ́lòmíì tí àdánwò kan bá kàn án yóò sọ̀sọ̀kúsọ yóò bu ọlọ́wọ́ ọba yóò bu ẹ̀sìn ó lè ní ó ṣe jẹ́ pé mi ó ṣe jẹ́ pé mi nasalala alafiyata wa salama kọlọmọba kí ó ṣàánú wa sanabuwa muhammad sallallahu alayhi wa sallam a ma wọ́n àwọn sahaba rẹ̀ níbi àwọn ìwà jahiliya ó dẹ̀ ṣe kí ni ó yọ̀ǹda fún wọn láti sunkún láti banújẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀ tí wọ́n ṣùgbọ́n ká má ṣe àṣejù níbẹ̀ tí ó fi wá di ipe wọn takò ọlọ́run subhanahu wa ta'ala. وصلنا لأمتي الحمد والاسترجاع والرضا عن الله بكنا أنا في الليل فوي جوري الحمد kama dúpẹ́ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lórí orí tí ó bá ṣe fún wa sọ́tọ́lọ́wọ́n bá ṣorí fún wa á dúpẹ́ fún bákan náà tó bá ṣe nǹkan míì ta wò pé nǹkan yẹn kò rí léwu wá á ti dúpẹ́ náà ni alhamdulillah ala kulli hal tó bá ṣe pé nǹkan tí a nífẹ̀ẹ́ sí yìí الحمد لله الذي بنعمته تتم الصالحات wá ṣe pé nǹkan tí kò rí lè wùwá ní tó ṣẹlẹ̀ alhamdulillah ala kulli hal láti eléyìí láàfẹ́ àmọ́yé nǹkan tó ṣe bó wùwá tọ́lọ́wọ́ bá ṣe fún wa sáàyí inú láì mú orí sí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bákanáà wà lè tẹ̀rẹ̀ṣá káṣe iná líláhi wa iná ilé ìrọ̀jẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala wani wà lánàblu wa nakun bí ṣe'in min alkhawfi wal juri wa naqsin min al'amwal wal anfus wa samarat wa bashir sabirin ọlọ́run ní dandan ni kò sẹ́yìn tó lè ni ká dan yín ìgbà míì ẹ̀rù bà yín ẹ̀rù bà yín wàlùjúrù ebi ó pa yín nígbà míì wànáfsìn minal amwal ẹlẹ́ ṣe bíznẹ́sì kẹ lùz wàlùánfùsì ọmọ lè kú fún yín ìyàwó lè kú ọkọ lè kú bàbá lè kú ìyá lè kú fún yín ìdínkù níbi ẹ̀mí yóò bá yín wàtsámáràtì àwọn tó ní nǹkan oko nù yín tán láwọn bísínẹ́sì tì mí náà ìdínkù lè bá wọn nǹkan yẹn kò túmọ̀ sí pé ọlọ́wọ́n bá kórìíra ẹni tí ó bá fi kàn ọlọ́wọ́n bá ní wọ́n bá ṣerú sọ́ọ́bìrì ni àwọn tán bá ṣe sùúrù pẹ̀lú ọlọ́wọ́n bá fún wọn ní ròdùnú alẹ́dínà ìdá ọ̀sọ́ọ́bà tún mú sí bátún àwọn tó ṣe pé tí àdánwò kan tó bá kàn wọ́n kọ́ọ́nù ìnà líláhi ilayhi raji'un ní tí wọ́n sọ ní pé kí la fẹ́ ṣe dájúdájú àwa gan fúnra wa lílá aláàlú ni wa wa inna dájúdájú àwa ilayhi raji'un ọdún ẹ̀ náà lápàdà sí ọlọ́run láwọn tán bá ń sọrú nǹkan báyìí tán ṣe sùúrù yẹn ulaika alayhim salawatu min rabbihim wa rahma ọlọ́run ní àwọn tí àsàlátù wọn ọlọ́run ọbọ̀ máa bá nìyẹn àwọn tí kẹ ohun ọlọ́wọ́ ọbó jẹ tí wọ́n nìyẹn ọ̀hún láìkọ́ ohun mọ̀ ọ̀tọ́jú àwọn tí wọ́n mọ̀nà nìyẹn àwọn tọ́lọ́wọ́ bá kọ́ mọ̀ ń ṣe làwọn yẹn àwọn tán rí ayé gbé pẹ̀lú àwọn tó ṣe pé àdánwò tèmi ọlọ́wọ́ bá ní kò sẹ́ni tó lè escape ẹ̀ ìgbà tí mo fi kàn wọ́n wọ́n ṣe sùúrù wọ́n sọ̀rọ̀ tó dáa lẹ́nu wọ́n sọ̀rọ̀ tó dáa lẹ́nu tó wọ́n tara para sọláwọn afáàfin náà sọ fún wa wípé ọ̀nà tá a máa fi ń relate pẹ̀lú àdánwò èyí tó gbọ́dọ̀ kéré jù òun ni kí ni asọ́bù kéèyàn ṣe sùúrù tí àdánwò bá kàn wá ọ̀ràn èèyàn ní ká ṣe sùúrù ọ̀ràn èèyàn ni so ẹlòmíì lẹ́bù tiẹ̀ yóò dé lẹ́bù wípé kó tún ṣe rìdọ́ kó yọnu sí nǹkan tọ́lọ́ wọn ṣe yẹn ẹbí ń ta sọ ìyẹn ò kó mọ́ bàmí jẹ́ o ṣùgbọ́n yóò tún yọnu sí bẹ́ẹ̀ ni kódà lómi yóò tún dúpẹ́ lórí tọ́lọ́ fi kàn án ládàáwò nǹkan kan ṣẹlẹ̀ sí bí ààrẹ kan ló mú nǹkan kan yóò tún ní alhamdulillah lórí eléyìí tọ́lọ́ fi òun dúpẹ́ fún tọ́lọ́ ń ṣe fún yìí tó wáyé kó wọ́ọ̀sì jù báyìí lọ́nkọ́ kí ló ń fẹ́ ṣe. ṣùgbọ́n yìí tó burú òun ni kíni àtàṣẹ́kì òun ni kéèyàn máa complain kó máa pariwo eléyìí ló lè lídì síbi kíni à ń sọ̀sọ̀kúsọ ń pẹ́ ẹ̀sìn à ń bú ọlọ́run eléyìí haramu ni ṣùgbọ́n asọ́bùrù wájib àrídọ́ àwọn afá láàrin pé ṣọ́ranyàn ni kò ń ṣọ́ranyàn mustahabu ni kankan wọn dákanáà aṣukuru lórí nǹkan yẹn gbogbo eléyìí ara àwọn ẹni ọlọ́run tó ṣe pé ẹlòmí ń bẹ stéèjì sọ́búrù ẹlòmí ó kọjá stéèjì sọ́búrù ó tún dé stéèjì kìíní àrídọ̀ pẹ̀lú tọ́nà wọn bá ṣe kìíní tó fi kàn án tó ṣe pé kò ní ṣèṣe tí ó fi mọ sọ̀sọ̀kúsọ sódẹ̀ mọ̀ pé tọ́nà ń ṣe fóun yẹn dáadáa náà ṣì ni òun lòun kàn ń wò ó ní ojú tó ṣe wípé kò wọnú dáadáa so anábíwa muhammad sallallahu alaihi wasallam sanna li ummati alhamda wa li tirja wa ridha anillah anábí gbé kalẹ̀ fún àwọn ọjọ́ rẹ̀ ìmá dúpẹ́ fún ọlọ́wọ́n bá ìṣe inna lillahi wa inna ilayhi raji'un ìyọnú sí allah subhanahu wa ta'ala وكان من أبي الإسراع لتجهيز الميت إلى الله lára ìmọ̀nà nábi sallallahu alaihi wasallam òun ni pé tí aláàrẹ bá jáde láyé àbí mùsùlùmí jáde láyé kódà kó mọ́ ṣàárẹ́ anábi sallallahu alaihi wasallam a máa tìtì fẹ́ kí wọ́n sin òkú yẹn ká má jẹ́ kó falẹ̀ kọmọ́jì kí ó ráre torí pé àkọ́kọ́ ẹni tí ẹ̀mí ti jáde lára rẹ̀ in no time bọ́dì ẹ lè máa change oríṣiríṣi nǹkan ló lè máa ṣe kíní ló lè máa mú jáde tí ó jẹ́ nǹkan tó ṣe yí pé ó lè máa ba àwọn èèyàn rẹ̀ nínú jẹ́ gan-an sotori anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní asri'u bil janayiz ẹ tètè yanjú janaza ni ẹ tètè yanjú rẹ̀ ó ní intaku salihatan fa khayrun tuqaddimunaha ilayhi tó bá ṣe pé òkú yẹn òkú dáadáa náà ni dáadáa tí ń dúó dè nínú sàárè ẹ̀ ń tètè ń gbé e lọ síbi dáadáa tó ń dúó dè ní wa in taku ghayra zalik fasharrun tad'unahu an riqabikum tó bá ṣe wípé òkú yẹn ní ẹni ibi ni ẹ ti ti palẹ̀mọ́ rẹ̀ náà ẹ̀yin tẹ́ gbé tẹ́ ń gbé lọ́rùn ara yìí torí pé òkú ọmọ ènìyàn a ní fílẹ̀ kó máa ráre tí ó bá fi lè mú wa fi òkú ẹran lẹ̀ pa àdúgbò òkú ajá àfílẹ̀ a ní fi òkú ọmọ ènìyàn náà lẹ̀ bó tilẹ̀ wù kí ọmọ ènìyàn yẹn burú tó kódà kó má jẹ́ mùsùlùmí ó wá kú ó kú sílé ó kú sádùúgbò náà ni so ṣùgbọ́n káwá ní alọ́n ẹ̀mbámu òkú kan nǹkan nǹkan mọ́ra wọn torí àwọn ìnáwó kan tá a fẹ́ ṣe eléyìí ìṣe sí àwọn tẹ́sìn òye ni mùsùlùmí tẹ́sìn yé tó ń kírun kò ní bá wọn patisipéètì ń bi wípé wọ́n fẹ́ gbé òkú síbì kan tún ẹ̀mbámu ẹ̀ bóyá lẹ́yìn oṣù mélòó kan ni wọ́n wá sọ wípé àwọn ẹ̀ṣẹ̀ fẹ́ sin òkú wọ́n fẹ́ fún ní befitting deria ẹni tẹ́tì yé kò ní bá wọn participate ń bẹ̀rù nǹkan bẹ́ẹ̀ a máa ń yára sin òkú ni. na situation tí wọ́n bá fẹ́ wá bóyá nǹkan kan ṣẹlẹ̀ àwọn afẹ́ ṣe autopsy tó bá jẹ́ nǹkan tó necessary ni ìyẹn náà kò gbọ́dọ̀ pẹ́ ká ní pé nǹkan kan ṣẹlẹ̀ ìpìlẹ̀ òun ni ká tètè yanjú òkú mùsùlùmí ṣùgbọ́n wọ́n ń dílé rẹ̀ yóò ṣe nǹkan tí ó bá mu wọ́n lè ní ọmọ òkú abroad náà wà sọ yé ká fi ẹtísì òkú yẹn kan fi sí next month wọ́n á lọ ṣe kíni wọ́n á lọ embalm ẹ̀ wọ́n gbé sí mọ́ṣúárì yìí wọ́n tún máa sanwó ra nù so eléyìí ó takò ẹ̀sìn àfẹ́rẹ́rù bìljanaza tànàbí sallallahu alaihi wasallam ló sọ in takú salihatan fa khayrun tuqaddimunaha ilayhi tó bá ṣe pé òkú dáadáa ni ẹ̀ ń ti pé lọ bá dáadáa tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti palẹ́ ti kalẹ̀ fún ni وإن تكو غير ذلك فشر تدعونه عن رقابكم ṣùgbọ́n tó bá yí pé òkú burúkú ni ẹ̀yin ti palẹ̀ mọ́ rẹ̀ ẹgbẹ́ aburúkúrò lórí ara yìí so eléyìí oníṣẹ́ sí anábọ̀wọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó rẹ̀ fi kó àwọn sahaba ridwanullahi alayhim so wọ́n pèpè òkú yẹn wọ́n wẹ̀ fún wọ́n kírun sí rárá wọ́n wẹ̀ fún wọ́n wé láṣọ wọ́tẹ̀tíhìrì wọ́tẹ̀ndífì wọ́tẹ̀tíhìrì wọ́n apply pẹ̀sìm sí lára náà wọ́tẹ̀fíìrì wọ́n daṣọ bò lára fi síyá bilbaya aṣọ funfun ni wọ́n lò anábì alaihi wasallam ó ní ilbasu min thiyabikum albayaj ó ní ẹ máa wọ aṣọ funfun ẹ máa wọ aṣọ funfun fa innahu min khayri thiyabikum aṣọ funfun lára aṣọ yín tó fi lórí jù ní dàtí ó gbà pé kí ni aláwọn aṣọ míì tá a máa ń wọ̀ tó jẹ́ ṣùgbọ́n aṣọ funfun ni albayad min khayri thiyabikum lára àwọn aṣọ yí tó fi dá jùlọ ni so mustahabu ni kí aláwọn aṣọ funfun táàmà wọ white garment mustahabu ni kò ń ṣọ́ra yẹn ṣùgbọ́n náà sọ́lá àtàlámú ẹ̀ ń kọ́lẹ́jì ẹ̀ ń bí báyìí ó tún wá ní wàkà tínú fi ha mọ́tàkùn àwọn òkú yín náà òkú yín ẹ̀sìn wọn pẹ̀lú aṣọ funfun eléyìí náà mustahabu ni tábà sin òkú pẹ̀lú kọ́lọ̀ mi kò ń ṣe pé haramu ni ṣùgbọ́n tó dáa òun ni kí a fi aṣọ funfun ká òkú anabi sallallahu alayhi wa sallam ó encourage rẹ̀. náà tó kú bá kú ẹni tí a bá sábà oníkáwọn èèyàn fẹ́ ránṣọ fún ṣùgbọ́n eléyìí ó lè má necessary ńgbà mi pàtàkì jùlọ tí òkú yẹn gangan fún rẹ bá ní irú àwọn aṣọ tán lè fi tìyín tó ní lé Abubakar radiyallahu anhu ìgbà tí ó ṣàárẹ̀ tí ó wá ń ṣe wàsíyà fún àwọn ọmọ rẹ̀ ó ní tí ń bá kú aṣọ mi léyìí ní kẹ́ sinmi ọmọ wa ní ilẹ̀ bàbá wa a ṣe lo aṣọ tuntun ó ní a kò lè tó bá òun ẹmú ilé iná ẹ̀fi sinmi fàyínà láyá àhákùbẹ̀lẹ́dìj ẹni tó ṣì ń bẹ láyé òun ni ó lẹ́tọ̀ọ́ sí nǹkan tuntun ẹ̀fi ilé iná sinmi tó ló jẹ́ pé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam aṣọ tó ní náà na fi bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn sàhábà ridwanullahi alayhim sọlọ jẹ́ pé kò sí nǹkan tó burú ẹlòmíà ní bóyá aṣọ ìhẹ́rọ́mù kan fi sìnwó náà kò túmọ̀ sí pé aṣọ yẹn ní special ọ̀wọ̀ kankan bẹ́ẹ̀ ṣe máa gbọ́ yé ipe aṣọ tó ń fi ṣe hajj yóò wá fọ́ yóò kápá mọ́ so ti believe pé àṣẹ kan ti gùn ẹ kò sáṣẹ kankan tó gùn bó fi ṣe tó wẹ́ẹ̀ tó fi ń nura bá láìfì ṣùgbọ́n lómi àwọn pé òun fẹ́ kíp ẹ̀ ipe kan fi sìn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ náà in tó jẹ́ kókó òun nìkan ti wé òkú ní wíwé tó ṣe yí kébìkan kò ní expose lára rẹ̀ tó jẹ́ kókó nìyẹn ìyàwó Aisha radiyallahu anha ó ní kufina rasulullahi sallallahu alaihi wasallam wọ́n sin ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú aṣọ tó jẹ́ funfun bíj tó jẹ́ funfun tó dẹ̀ jẹ́ kí ni sahuliya ìlú yemen ni aṣọ yẹn ni wọ́n ti ṣe wá ní tàlásà tó jẹ́ mẹ́ta àti fi tàlásà ti ya bí bí rín sọ̀hùlíyà òun ni wọ́n fi sin ànábì sallallahu alaihi wasallam wà ní lẹ́yìn sàfí á kọ̀míṣún wàlá ìmàmà kò sí kọ̀míṣún bẹ́ẹ̀ àti jàlàbíyà ta mọ́ ń wọ̀ wàlá ìmàmà kò dẹ̀ sí ní bẹ́ẹ̀ ìtumọ̀ méjì ni àwọn afáàfún àwọn afáàmì tún pé apart from jalabiya tí wọ́n wọ̀ fún àti láwà nìtàn wé fún àwọn míì sọ wípé kò sí jalabiya ń bẹ kò lè sí láwà yìí ń bẹ aṣọ ìpele mẹ́ta náà kan fi wé aṣọ ìpele mẹ́ta ni wọ́n kan fi wé wallahu alam eléyìí rẹ̀ kún ló tẹ̀wọ̀n pé aṣọ ìpele mẹ́ta kò náà fi wé ṣe dandan ni kó jẹ́ pele mẹ́ta kò ń ṣe dandan bó ṣe pele méjì ni kókó ni pé kí wọ́n ṣàfiwé sọ̀tẹ́rẹ́ lórí bílíìfù pé ó ní special way kan tán fi gbọ́dọ̀ wé òkú tán bá ti wé báyẹn ní kò bá ìsìn mú Mus'ab bin Umair radiyallahu anhu ìgbà tí Khabbab bin al-Arabi radiyallahu anhu tàbí làwọn méjèèjì Mus'ab ọmọ Umair ó jẹ́ ọmọ olówó àwọn òbí ẹ̀ lówó dáadáa nígboro Mẹ́kà ṣùgbọ́n wọ́n kọ́ lọ́mọ nítorí pé ó gba dáwà níbọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ọmọ tó ṣe yí pé àwọn òbí ń pàǹpà ní tẹ́lẹ̀ lélẹ́yìí fúnra yìí funfun lélẹ́yìí fún lélẹ́yìí ó bá rí pé ó gba sílámù làwọn òbí ẹ̀ bá ṣe kíní náà bá bọ ikọ́ tiẹ̀ náà ṣe fún mọ́ òun náà rẹ̀ wo pé kí alkiyama ń tóbi ju ayé lọ ohun alkùránì bó ṣe ń sọ kalẹ̀ anábi sallallahu asalam òun lọ sí Madina kó mọ́ lọ pàwọn èèyàn ní ẹ̀sìn kó tó ni wọn létà ẹni ó parí ayé rẹ̀ sí ogun Uhud ìgbà tán wá fẹ́ sí aṣọ tó wé mọ́ra nìkan ló wà pẹ̀lú ẹ̀ aṣọ tó fi tó wé mọ́ra nìkan tàti sọmọ olówó tẹ́lẹ̀ ó dẹni tí ò ní mọ́ débi pé kò lè wáṣọ pélé méjì wọ́n ní tán fi aṣọ yẹn tán fi borí ẹsẹ̀ máa yọ síta. Si sábàáyé òkè káwọn tó fi bò sálẹ̀ kánbò láti bí ìdodo àti òkè kò sí tó wá fi bò so wọ́n ní láti fi ewe idhir òun ni wọ́n fi bò bí ẹsẹ̀ rẹ̀ tó kù àwọn àfáà ní ẹ̀rí nìyẹn wípé wọ́n lè tìyàn pẹ̀lú ewé ẹyọ kan ṣùgbọ́n tí ayé ẹ bá yọ láti wé síbi méjì àbí mẹ́ta ìyẹn ni the best bó wà láti wé ó dìpẹ́ lórí bí a bá ṣe mọ̀ wé sí ṣùgbọ́n pókè báyìí náà ṣe gbọ́dọ̀ wé báyìí náà ṣe gbọ́dọ̀ wé kò ń ṣe súnà ló gbé yẹn kalẹ̀ ṣùgbọ́n èèyàn ni wọ́n wé from experience ókè tabala ń gbé lọ bó ni ò ṣe ní tú tí awọ́ra rẹ̀ ṣe ní hàn níta so yẹn ní ṣe pẹ̀lú experience àwọn èèyàn tó ń bá ṣe máa wé ṣùgbọ́n a lè sin òkú pẹ̀lú ìró méjì a lè sin pẹ̀lú ìró ẹyọ kan tó bá ṣe pín ẹlú àmọ́ eléwu a lè sin pẹ̀lú ìró mẹ́ta a lè wọ aṣọ gan fún káwọ jàlábíà fún táyé láwà ní bá yọ gan wọ́n tún lè wé fún àbí fìlà so kò ṣe nǹkan kan kókó nìkan ti gbòòrò rẹ̀ so obìnrin wọ́n lè nìkan ṣe ti ẹ̀ níbi ìpele àti tánbà gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ jẹ́ méje so apart from aṣọ tí wọ́n wé mọ́ lára ní so wọ́n wọ kíni à ìmúra wọn tán mọ́ múra normally wọ́n á múra fún bẹ́ẹ̀ wọ́n lè tún wá ṣe kíni kan tún wé ṣùgbọ́n gbogbo yẹn náà ní abẹ́ pé kí ó mọ́ ṣe kíni kó mọ́ àti tà náà ní gbogbo ẹ̀ ní so anabuwa ah, muhammad sallallahu alayhi wa sallam ó encourage pé kí a fi aṣọ funfun ká fi sin òkú ìtànlẹ̀ fi sin òun náà nìyẹn so kufina rasulullah sallallahu alayhi wa sallam fi thalathat atwab bidin fa'uliyya anabi sallallahu alayhi wa sallam wọ́n sin pẹ̀lú aṣọ mẹ́ta funfun tó wá láti ìlú sahul ní yemen laysa fiha qamisun wala imama kò sí jàlábíà ń bẹ́ bẹ́ẹ̀ ni kò sí láwàní thumma yuta bihi ilayhi fayusalla fayusalli alayhi ba'da an kana yad'u lahu 'inda ihtidari sọ wá gbé wá bá Nabi sallallahu alaihi wasallam kó kírun sí lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam tó bá di kéèyàn ń pọ́ka kú bẹ́ẹ̀ sábà invite yẹ so wọ́n invite anabi sallallahu alaihi wasallam lọ síbẹ̀ yóò ṣàdúrà fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tẹ̀yìn bá ń pọ́ka kú ṣùgbọ́n wà tó yẹ àwọn sàárè wo pé káàmọ́ mọ́ fún ànábì sallallahu alaihi wasallam ní ìnira àwọn sàárè náà wọ́n ṣe gbogbo àwọn nǹkan ẹ̀yẹn ṣùgbọ́n tó bá rí pé ẹni yẹn wá kú wọ́n á gbé e lọ sí mọ́ṣáláṣí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam níbi tí wọ́n ń pè ní musalla al-janayi oníbì kan lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí tán ti máa kírun sí òkú lára tí wọ́n máa ń pè ní musalla al-janayi àti ibi tí wọ́n ti máa kírun sí òkú lára so fayuqimu inda حتى يقضي ثم يحدث تجهيزا so anabi sallallahu alaihi wasallam iti ma ṣe tẹ́lẹ̀ ni pé yóò wà lọ́dọ̀ ẹni yẹn títí tí yíkùdọ́ tẹniyàn tí è lọ àbí yẹ́kùdì náà bá tẹniyàn ìṣẹ́kíní tí è jẹ́ pé ọlọ́wọ́ bá yahdur tajhiza anábí ó àtẹ́ndì wíwẹ̀ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀yíṣọ́lì àlèyí yóò kírùn sí lára wàyíṣẹ́ yíò ìlà kọbùrì anábí ó tẹ̀lé lítàrí rẹ̀ súnmọ́ra asáàbù annazalika ya ṣukọ̀ àlèyí àwọn tàbí rẹ̀ wọ́n rí pé léyìí èyí tí ó nira fún ànẹ́mùsọ̀lá fún káwọn ní mọ́ wá sílé òkú kọ̀ọ̀kan fakanu yujahiduna maytahum wọ́n á pípẹ́ òkú wọn thumma yahmilunahu ilayhi wọ́n gbé lọ sọ́dọ̀ rẹ̀ fayusalli alayhi kharija al-masjid anábí ó kírun sí lára níta mọ́ṣáláṣí وربما كان يصلي احيانا عليه في المسجد انبامي النبي صلى الله عليه وسلم يوكي سيلارا من مشلاشي كما صلى على سهيل بن بيضاء واخيه gẹ́gẹ́ bí anábì sallallahu alaihi wasallam ṣe kírun sí Suhail ọmọ Baydọ̀ àti ọmọ ìyá rẹ̀ tó kírun sáà méjì lára nínú mọ́ṣáláṣí so insha Allah àtúmọ̀ ṣàlàyé ìtàn Suhail bin Baydọ̀ níwọ̀nba àti tó ṣẹlẹ̀ láàrin ìyàwó Aisha radiyallahu anha àti àwọn sàhábà ní tí wọ́n bẹ ní àtìkò gbà yẹn so lórí kíkírun sí okulara lára nínú mọ́ṣáláṣí àtúrí àtìkù àdàdúnbí subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh I can wọ́n ṣe kí ni nam ìbéèrè òní pé ẹni tí òbí wọn kú èyí tí wọ́n ṣètò jànáza rẹ̀ ìtànṣe ni pé wọ́n gbé òkú yẹn lọ sí mọ́ṣúárì ìtàkọ́kọ́ ṣe nìyẹn fún bí 3 weeks or so lòkú fi wà ní mọ́ṣúárì ẹ̀ṣẹ̀ wa gbé wá sí mọ́ṣáláṣí pé kí àwọn afọ́ àwákìrùn sí òkú lára àwọn gan èèyàn àwọn relatives wọn yẹn wọn àtún participate in bí janaza yẹn bí àwọn dúró tanu ìta mọ́ṣáláṣí tán tún rojọ́ àkílẹ̀ yẹn lè sọ fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé yìí ó bá wọn sọ ọ̀rọ̀ ẹ̀sìn náà ni láti wà tí yẹn ti mọ̀ pé wọ́n bòkú lọ mọ́ṣúárì yẹn láti jẹ́ kán mọ̀ pé intanṣe yẹn tó rọ́ǹgì ni èyí ṣàlàyé tó jẹ́sìn fún wọn ni kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa ni àgbọ́yé ẹ̀sìn jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látara pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn ṣiṣẹ́ tó yẹ kan ṣì náà ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ìtafẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn òun ni tí ó máa jẹ wọn lógún wọn kì ń wo ojúṣe tó yẹ káwọn ṣe àwọn aláwọn sọ pé al-ulama warathatul anbiya àwọn àfáà ni wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́ bá táwọn afá bá ń kó ti àdíìsì ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn tá bá ń kó ti àwọn fẹ́ gbówó ni ṣùgbọ́n nípa sọ̀lá ń káwọn kó wa innal anbiya alam yuwarrisu dinaran wala dirhama àwọn ànábì ọlọ́wọ́ bá owó gbé kalẹ̀ táwọn yóò jogún ìmọ̀ ẹ̀sìn ni wọ́n gbé kalẹ̀ faman akhadahu faqad akhadha bi hadin wafir ẹni tó wá dìmọ̀ yẹ mú òun lẹni tó jèrè so irú nǹkan tá ń ṣe yìí ìdánilẹ́kọ̀ọ́ ìbáraẹnisọ̀rọ̀ iṣẹ́ àfáà nìyẹn iṣẹ́ àfáà kọ́ ni kí ó ṣe jálàbí fáwọn èèyàn ká máa àtẹ́ndì kọ́kọ́ àwọn èèyàn máa àtẹ́ndì ọ̀dọ́ rẹ̀ kó máa ṣáájú fún wọn kó ṣiṣẹ́ àfáà nìyẹn iṣẹ́ àfáà ni kó sọ fún wọn bí wọ́n ṣe sin lọ́hùn kó sọ fún wọn ẹyin tí wọ́n wà jẹ́nà náà fi ní wọná iṣẹ́ àfa àgbẹ̀gbẹ̀ nìyẹn ṣùgbọ́n kó sọ rẹ̀ di alájò ní ń ṣiṣẹ́ àfa àfọ́kọ́ wọn láwọn nǹkan tán máa ṣe ni bánabi sallallahu alaihi wasallam ṣe kọ́ àwọn sàhábà ní àwọn àkàr àwọn àdìríyà tán lè máa ṣe tán bá ní pírọ́blẹ́mù kan sí kejì ìtọ́bádẹ̀ ṣe pé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwòsàn ara nígbà míì yóò lọ bá medical doctor so ó simple ṣùgbọ́n àtàwọn àfó òṣojúṣe wọn irú jùkó báyìí kéré láwùjọ so tí òkú bá kú èyàn ò ní mọ́ ṣe aláìẹ̀kpẹ́ẹ̀tì kan láwọn fẹ́ gbé òkú àwọn ọlọ́mọṣúárì ni wọ́n lè léyìn kan oúnbẹ ní Canada èyàn kan bẹ ní Australia so àwọn retí rẹ̀ kó dé so kọ̀lẹ́lẹ́ ní breaki kò lè gba leave until after two weeks ó dẹ̀ wà important kó náà wà ní bẹ́ríà ẹwọ bọ́n ṣe ń fi òkú ìyá àwọn òkú bàbá wọn rárẹ̀ látara àìmọ̀kan ó bìlíwù wípé káwọn dúó dẹni yẹn òun làwọn fi fún bàbá yẹn ní dìfitin bẹ́ríà òun làwọn fi fún yàyẹn ní dìfitin bẹ́ríà arábìnrin sọ pé kí ni asiri obi jana yìí ẹ tètè palẹ̀ mọ́ òkú nínú fẹ̀yìntẹ́kù sọ́ọ̀lì hatan fọ́kẹ́ irú tó kọ̀ dìmúnà ilé tó bá ṣe pé òkú dáadáa ni ìtètè palẹ̀ mọ́ rẹ̀ yẹn tètè ṣe jànáza rẹ̀ ẹ̀ ń ti lọ bá dáadáa tọ́lọ́wọ́n bá palẹ́ ti kalẹ̀ fún yìí wọ́n yìí ń tẹ́kù rẹ̀ dáríkì fàṣàrù ń tẹ́dà ọ̀rìnà wọn rí kọ́ọ̀bìkù tó bá yẹ pé òkú burúkú ni ẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń dú pẹ̀lú ẹ̀ so wọ́n wà á rá bàbá láre wọ́n rá ìyá láre gbẹ̀súmọ́ ṣúwárì wọ́n á doríṣiríṣi àwọn nǹkan bò ó ipé kó wọ́n bá change ó mọ́ bá di kìíní kan só gbogbo àwọn nǹkan ẹni tẹ́sí ìwòrán wa ni bẹ́ẹ̀ ni aburú ni wọ́n iṣẹ́ ṣe gbogbo àwọn nǹkan ẹni so a ń enlighten wọn náà ni a sọ fún wọn tán bá gbà alhamdulillah tán bá gbà àwa ti ṣe ojúṣe títí wa ṣùgbọ́n nǹkan tí ìmáàmù tó gbọ́dọ̀ ní òun ni pé kò gbọ́dọ̀ compromise sábà ní kò gbọ́dọ̀ compromise èyí tó bá mọ̀ pé ń tẹ́sìn sọ so òun ni kó dúró tì anybody tó bá wù kó wá involve a gbọ́dọ̀ compromise fún ẹ̀sìn nítẹni tá a mọ̀ pé aláwo ni lápèjúwe bí ẹni tó kú a mọ̀ pé aláwo lẹ́ni yìí ọmọ ẹ̀ kan wá lóun lówó wá ní ẹ ìmọ̀mọ̀ pẹ́kẹ́ bá kírun sí lára bọ́ọ̀ láti kírun sáláwo lára a sọ fún point blank kí kò sí nǹkan tó jọ ẹni yìí báyìí báyìí báyìí báyìí ní tí a mọ̀ sí ẹni tá a mọ̀ pé òkè ẹni òun náà ló ń bá wọn gbé egún òun náà ni ó wá sí mọ́ṣáláṣí wọ́n tó láwọn fi jẹ kinní kan àdínì mọ́ṣáláṣí ó wá kú àwọn nítorí àwọn ọmọ rẹ̀ torí pé kinní kan ah, ẹni tá a ti mọ̀ pé léegun ni a mọ̀ pé aláwo ni a ní kírun torí ẹni tó jẹ́ mùnáfìkì ọlọ́run sọ fánàbíwa sallallahu alaihi wa sallam wala tusalli ala ahadin minhum mata abada ó gbọ́rọ̀ kírun sí ìyàn nù wọn lára tó wá kú mọ́ wọlá takùnmọ́ alákọ̀bìrì sàárè rẹ̀ mọ́ débẹ̀ so tó bá ti pẹ́ni tó kú yẹn táwa bá mọ̀ ọ́ lẹ́ni tó dúó déédéé tá bá gbé òkú yẹn wá a ṣì kírun sí lára ṣọ́n pẹ́ni tán gbé wáyẹ̀ ń gún ò bá dùn àǹtìjú rú ẹ̀yìn àádìí kan mọ̀ pé kí ni àlè kírun sí lára tí mo ń try láti sọ ni pé àwọn tí wọ́n ń kírun yẹn ààrin fi ti tí wọ́n ṣe ààrin fi tí wọ́n ṣe pé wọ́n dìlé òkú yẹn kan tó gbé wá sí mọ́ṣáláṣí àṣìní fi tí wọ́n ṣe náà àáwò tẹni tó kú torí pé ńgbà mí èèyàn lè jẹ́ ní ire èèyàn lè jẹ́ èèyàn dáadáa ṣùgbọ́n ọmọ burúkú ló fi kalẹ̀ ìyàwó burúkú ló fi kalẹ̀ òun gan ó ti ṣu ó ti bá wọn sọ́ọ́sọ́ọ́sọ́ wọn change so a níwá torí ti tàwọn ìyẹn tàbámọ̀ kó ń dúró déédé a ṣojúṣe wa a ṣe é fún òun ṣùgbọ́n lẹ́pọ̀ òun náà dúró déédé a nítorí táwọn èèyàn máa sọ a ní ti jú àwọn èèyàn ó láti wà láàfẹ́ kírun sí lára ẹni tàbámọ̀ pẹ́lẹ́ bọ ni a yẹ̀rí pé a kírun sí wéèyàn bẹ́ẹ̀ lára ni so bí yẹn ṣe jẹ́ wallahu alam نعم يا أبي بكر مشوا عليه náà kí ni ìdájọ́ àwọn tí òkú wọn kú tán wá ń suspect nǹkan kan wá wò pé káwọn gbé lọ síbi tí wọ́n ti ṣe autopsy fún ok ok ok so ẹni tó ṣe pé òkú kú sí teaching hospital táwọn àwọn òpin máa dissect ara rẹ̀ so that àwọn student á lè learn láti lè fi kọ́ ẹ̀kọ́ nípa àwọn oríkèéríkè ara àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ náà mi eléyìí kò ń ṣe nǹkan tó tọ́ àwọn afẹ́sìn ní tán bá gbọ́dọ̀ ṣe òkú kèfèrí náà máa ṣe báyìí o ń ṣòkú mùsùlùmí ṣùgbọ́n pa ni a mú òkú mùsùlùmí a dissect à ń ṣe kíní anatomy kíní kankan kan wọ́n ra wọn eléyìí ò tọ́ òkú tán lè lálà síbẹ̀ tí irú situation yẹn bá wà ráǹtì òní òkú kèfèrí so kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wallahu a'lam. Wa Alaikum. náà ìbéèrè wò ni pé ẹni tí ó kú táwọn ẹbí rẹ̀ tán jẹ́ mùsùlùmí táwọn náà mọ̀ pé ẹni tó kú yìí o eléégún ni ó lè mú wá mọ́ṣáláṣí oníṣàngó ni ó mọ́ wá mọ́ṣáláṣí lẹ́kọ̀ọ̀kan náà ẹlẹ́bọ ni ó mọ́ wá mọ́ṣáláṣí àwọn ẹbí rẹ̀ náà mọ̀ pé irú gbèsè ayé báyìí ni ẹni tí ó lò adẹ̀ ní kò ń ṣe òkú mùsùlùmí nìyẹn so kí wọ́n ní káwọn ẹbí yẹn ṣe pẹ̀lú òkú rẹ̀ bí wọ́n ṣe tírìtì òkú ẹran tí wọ́n rí lójú títì tán fẹjọ́ kó rùn pa àwọn èèyàn náà ni wọ́n ṣe tírìtì òkú tiẹ̀ náà so wọ́n gbé lọ jù síbì kan náà ni torí kó wọ́n bá àrùn pa àwọn èèyàn ní àdúgbò so kò jẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam Thank you. نعم، لوري ìbéèrè على ọ̀rọ̀ aljamu الجامو náà dúró wàrà Question you yìí ṣe aljamu bin azur wal asri bi safar ha ṣe dorbe yan ṣe rìn àjò torí òjò eléyìí a ti sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ níbi ìdáhùn lẹ́mú ti ṣe odidi lẹ́kṣọ̀ kan lórí ẹ̀ tó ṣe pé kò ní wùmí àti tún rìpíìtì ẹ̀kẹ́ gbogbo àdífì tí ó wá lórí ẹ̀ tó jẹ́ mẹ́jọ hadith mo ti kó gbogbo ẹ̀ wá so níbẹ̀ yẹn àlàyé táwọn àfáàrẹ̀ ṣe lórí ẹni so mo ti ṣàlàyé yẹn náà ni so bóyá tẹ bá ní opportunity àti gbọ́ lecture yẹn so ẹgbọ́ ẹ lè mọ n tó jẹ́ the correct hand or ipe issue yẹn ò ṣe issue tí a máa ń lélé lórí èèyàn lè mú position kan àwọn ẹlòmíràn mú position mi so kí a sọ pé òkè àṣìjẹ́mù láàrin gúrù àti àásírí nítorí òjò kò ń ṣe ní tó ṣẹlẹ̀ 100 years ago so nínú lecture tí mo ní mo ṣe mo dídí gbé al'ummu imamu shafi'i síwájú tí mo ń ka ní imamu shafi'i ti kú nísìn over 1200 years sẹ́yìn so bẹ́ẹ̀ ni àwọn míì nánú àwọn àfá so yẹn lè mú position kan kó ní tó tẹ́wọ̀n lọ́dọ̀ tí kò sí problem ṣùgbọ́n ta bá lè lórí ijú ní kama kọ̀nsílá àwọn tán jòkó wájú wa ẹlòmí góòlù gbọ́kù kọ̀kan tẹ bá ti sọ fún pé ìṣekúṣe làwọn ẹ̀yẹ ń ṣe bí yàn ṣe sọ yẹn náà ni ó ṣe dìde tó bá rí ibi tán ti ń ṣe rú ẹ̀ pé wọ́n ń ṣe jámù láàrin zuri àti asin mọ́ṣáláṣí wọn tó jòrò wọ́n pé ó lè lọ ba ìmáàmù nọ́ọ̀sẹ̀nsì ò lẹ́yìn ṣe bẹ́ẹ̀ kò sẹ́rì gbogbo ń náà so yóò di wàhálà àwọn táàrin wọn tán rẹ́pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ó jẹ́ ni tó ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kórìíra ara wọn látara mọ́sálà tí kò tí ẹ̀yẹ ká wọn fà so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ ni náà lórí ọ̀rọ̀ ẹni tí ó ṣe ìrìn àjò tó fẹ́ mú ìyàwó dání bó ló ṣe máa ṣe ó dẹ̀ ní ju ìyàwó kan lọ so tí ó bá ṣe wípé in tó ṣe ni pé ó píkì èèyàn kan nu wọn ó mú lọ ó túmọ̀ sí pé tí ó bá ṣe ànọ́dá àrìn àjò ẹnì kejì yẹn ni ó ṣe kiri ni ó mú lọ ṣùgbọ́n tó yẹ kó bá káàtì lọ́ọ̀tì láàrin wọn ipe ni tí kìíní ẹ bá jáde so tó bá tún dìgbà míì náà yóò tún káàtì lọ́ọ̀tì ni tó bá ṣe pé ni tí tí ẹ jáde lákọ̀ọ́kọ́ náà ló tún jáde ní ẹ̀kejì ó jáde náà nìyẹn so kò sí problem sòkòrí gbọ́dọ̀ rí pé ó ti káàkiri lọ́tì lọ́tì gbé kan jáde yìí lákọ̀ọ́kọ́ so definitely tẹ́lì kejì tó bá di kẹrì ẹ ló máa mú lọ ẹ̀rìn ìgbà tó ti decide pé òun máa káàkiri lọ́tì so lọ́tì yẹn náà ni ó máa káàkiri kò wáyé pé tẹ́ni yẹn náà ni ẹni tó jáde lákọ̀ọ́kọ́ náà ló tún jáde lẹ́lẹ́kejì so ìyàwó kejì náà ṣe kí ni agbàkámu ni pé òtí ẹ̀ náà ló ṣe ń jáde ṣùgbọ́n kó decide pé ó kéé lágbájá mo fẹ́ mú dání nì so ó túmọ̀ sí pé tó bá di tírípù ní yóò mú kejì náà yóò mú dání àyàfi tó bá ṣe wí pé necessity ló béèrè fún pé kí ó mú ẹni tó mú lákọ̀ọ́kọ́ lọ bóyá ó ní nǹkan tí ẹ máa ṣe fún onírìn àjò tó ṣe pé òun ló mọ̀ ṣe òun ló mọ̀ nǹkan yẹn ṣe so tó bá mú kejì yẹn dání nìyí bí ìgbà tó ṣe kó fẹ́ lọ fìyà jẹrẹ lọ́hùn ni so ìyẹn onímọ̀ ń pa àwọn kankan tó yẹ kó ṣe so irú situation yẹn yóò jẹ́ exception so wallahu a'lam nam ọkọ fẹ́ mú ọmọ ìyàwó kan ó fẹ́ mú lọ sí skul ìyẹn wá affecti ọjọ́ tó yẹ kó lò lọ́dọ̀ ìyàwó kejì tí ó kì í ṣòun ló jẹ́ ìyá ọmọ tí ó mú lọ sí skul yẹn ṣé yóò san padà bí ò ní san padà yóò san padà fún yóò san padà torí pé ọjọ́ lọ́jọ́ ló lò láti lọ fi ṣe nǹkan yẹn so yóò san ọjọ́ yẹn padà fún ẹni tó ní ọjọ́ yẹn ọláwà náà ní ìgẹ́tẹ̀ náà ok ok ok ok náà ìbéèrè wo ni pé afẹ́bẹ̀rẹ̀ àlùalá àmọ́ pé súnà nàbí sallallahu alaihi wasallam ò ní pé ká fọ ọwọ́ wa dàtí àtẹ́lẹwọ́ wa àti ẹ̀yìn àtẹ́lẹwọ́ wa débi ọrùn ọwọ́ ṣé a máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ báyìí pé ká fọ ọ̀tún báyìí àwọn àtúnṣe tàlàáfíà náà àtúnṣe òun náà báyìí ẹ ọ̀tún àáṣe báyìí àlàáfíà àáṣe kìíní àáṣe òun náà débi a bá lè ṣe papọ̀ ká ṣe báyìí náà lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn afá kò sí nǹkan tó burú pé ká ṣe é papọ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà according to ìtàwọn míì sọ bí ashab àtàwọn míì bẹ́ẹ̀ so wọ́n ní ká ṣe é lọ́tọ̀ọ̀tọ̀ bá ṣùgbọ́n eléyìí kò ń ṣe mas'ala kan tí ó serious ni so wallahu a'lam náà kí ni ìdájọ́ ipé ká lọ sí itẹ́ láti lọ ṣàdúà bí a ká ní ká lọ ṣàdúà fún àwọn èèyàn wa tí ó ń bẹ níbi itẹ́ náà nìkan tó dáa ni anábì sallallahu alaihi wasallam ó haitukum an ziyarati al-qubur fazuruha tudhakkirukum al-akhirah wa fi riwaya al-mawt anẹ́sọ̀lá sánú ní ẹ má lọ tẹ́tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ má lọ́ǹsì torí pé tẹ́ bá ń lọ tẹ́ yóò jẹ́ kẹ́ ẹ máa rántí tẹ́yìn ló kù yóò jẹ́ kẹ́ ẹ máa rántí ọjọ́ kan yìí so ká máa lọ bẹ́tẹ́wò in tó dáa yìí so ló jẹ́ pé anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tá ṣe kọjá nìyí oníjùbílù wa báhùn wípé kí òun lọ sí bákírì tàbí níyàwó Aisha náà tẹ̀lé so tí ànábí ò mọ̀ pé ìyàwó Aisha tẹ̀lé òun so ó dẹ̀ ní tàbá débẹ̀ kásọ̀ kí ni assalamu alaikum ala diyari minal muslimin wal mumin رحم so ẹni tí ó lọ sí itẹ́ láti lọ fízítì àwọn èèyàn wọn tán bẹ́ẹ̀bẹ́ láti lọ ṣàdúwà fún wọn so ilé nǹkan tí ó dáa ni nǹkan tí ó dáa ni lókùnbà tí wọ́n bá lọ ṣe tó jẹ́ fídíà níbẹ̀ pé àdúwà náà ni wọ́n lọ ṣe sọ̀wọ́láwà ní náà kí ni sand islam lórí kí ọkùnrin kí ó jẹni tí yóò máa gbẹ̀bí àti ntójọmọ́ fún àwọn obìnrin so kí ọkùnrin kó lọ kọ́ ìmọ̀ bó la ṣe ń gbẹ̀bí àti ntójọmọ́ bẹ́ẹ̀ ni fún àwọn obìnrin kọ́kọ́ ìmọ̀ yẹn òun kọ́ ni nǹkan tí ó jẹ́ haram ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó wá encourage àwọn obìnrin ló yẹ kí wọ́n pọ̀ ń bi irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n tá bá rí ọkùnrin tó ṣe kó náà mọ́ ń pa rẹ̀ so eléyìí pa lè sọ pé haram ni náà tẹ́lẹ̀mí lè wọn wò ní pé ó lè máa jẹ́ nǹkan tí ó fi ṣe ìtìlá lórí awrat owó àwọn obìnrin ṣùgbọ́n gbà náà àwọn àárẹ̀ tó kù náà èmi náà lè wàrántì kó ṣe pé ọkùnrin náà ni ó attend sí so yóò dẹ̀ padà rí àwòrán ni òun wá ló kù sí lọ́dọ̀ ó kù sí lọ́wọ́ láti máa níyàn tó ń fẹ́ fi kọ́n tó nǹkan ẹ̀ ṣé torí kó lè máa rírí kúri ni àbí torí kíni so ló jẹ́ pé ẹni tó wá mọ̀ yìí pé nǹkan yẹn máa ní wọn ò gbé ó bẹ́tà kó jìnà tefetefe sí wípé afẹ́ lọ kọ́ àwọn ìmọ̀ tó máa ní ṣe pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ so tó bá dẹ̀ máa jẹ́ nǹkan tí ó máa ní láti máa attend sáwọn obìnrin náà so ó gbọ́dọ̀ páyọ ọlọ́run ọba níbi irú nǹkan bẹ́ẹ̀ so àmọ́yé àwọn medical doctors ní tó ṣe wípé wọn a máa ṣèrò àwọn kan bá abáyọ̀ tó láwọn kọ́ gynecology yẹn náà nǹkan kàmọ́ra wọn àti gbọ́ kéètì ẹni tó ṣe yí pé yóò mọ̀ bá obìnrin ṣẹ́yún ṣùgbọ́n yóò sọ fún ọ pé tó ṣe òun náà ṣe bẹ́ so n gbà tó ṣe pókè ẹni tó wá bá ọ fẹ́ ṣẹ́yún ìranù lòun náà ṣe tẹ́lẹ̀ káàkiri ni so kò ní rí nǹkan tó burú bí so ló fi jẹ́ pé in tó da haram ó wá kú ó ó kú ẹni tó fẹ́ ṣe àtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala so wallahu a'lam ó tó kẹrẹ fún àbí náà màtọ́lá tó kẹrù nà náà ṣe ibi wọn àkọ́pẹ́ tó jẹ́ òru la sọ àbí àtúbá ibo la sọ àtọ́lá tó kẹrù nà náà náà mi tí ó sí dáùtù ń bẹ́ẹ̀ òun ni pé anamsọ̀lá àtàlàm ó jẹ́ ká mọ̀ pé àtọ̀láàtì kẹrù náà náà mú níbi ìrun àkọ́pẹ̀ ló wà ṣùgbọ́n ìrun àṣùbà wo ni ta máa ń pè yẹn ni ìrun àkọ́pẹ̀ àṣùbà àbí èyí tá a máa ń pè lẹ́lẹ́kejì so yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàn lórí rẹ̀ òun ni pé ìta máa ń pè lẹ́lẹ́kejì yẹn èyí tí a kọ́kọ́ máa ń pè yẹn ni Ànábì sallallahu alaihi wasallam pé kí ni inna bilalan yu'adhdhinu bil-layl bìláàlù máa ń pè wọn lóru faqulu ashrabu ẹ máa jẹ máa mú hatta yu'adhdhina ibnu Maktum títí tí Amru ọmọ Umm Maktum mú èyí pè wọn títí ẹ̀ torí kóun ló máa pè wọn fún àṣùbà ìyẹn ni fi dá jíjẹ mú mu ni a fi dá jíjẹ mímu dúró ìyẹn ló dẹ̀ tún indicate pásùbà àti wọlé ṣùgbọ́n èyí tí Bilal máa kọ́kọ́ pè yẹn ó fi ń sọ fáwọn èèyàn gẹ́gẹ́ bá ní sọ̀lá fún sọ pé inna Bilalan yu'adhin bil-layl liyuqidha na'imakum wa liyarji'a qa'imukum Bilal ń pèrún ní òru láti lè fi jí ẹni tó ń sùn kó lè dìde kó yan náfìlà ẹni tó ń dẹ̀ ti yan náfìlà bọ̀ kóun lè ṣe kíni kóun lè stọ́pù náfílà tí ó yàn so irun ta kọ́kọ́ ma ń pè yẹn òun kọ́ ni irun àkọ́pí àsùbá irun àkọ́pí àsùbá òun ni ìta ń pèlè ẹlẹ́ẹ̀kejì question wa ni wá ní irun pípé ẹlẹ́ẹ̀kejì fún àsùbá anabi sọlá sálábójé kámọ̀ òní bẹ́yìn kúlè àdánẹ́yìn sọlá ẹ̀yẹn náfílà láàrin àdánù méjì so àdánù àkọ́kọ́ ni ìrùn ta mọ́ ń pè ìtàfin pé àwọn èèyàn wá àdánù ẹlẹ́ẹ̀kejì ni ìta ṣe fáwọn tán bẹnu mọ́ṣáláṣí kan lè dìde kí a lè èyí tí a mọ́ ń pè ní kíni ìkọ́ ọmọ ṣó ti eré so tó túmọ̀ sí wípé àdánù ta mọ́ ń pè lẹ́lẹ́ẹ̀kejì yẹn ta invite àwọn èèyàn wá sínú mọ́ṣáláṣí yẹn so òun ni àdánù awwal lè sóbìrì òun ni àdánù àkọ́kọ́ fún àsùbá òun la máa ń ṣe àsọ̀látò kẹrùnà nómi ń bẹ́ ṣó ti rí sí àríkà sọ̀látò kẹrùnà nómi à kì í ṣe fún títí zuri à ń ṣe fún ti asiri à ń ṣe fún ti magrib isha fájúmù nìkan láti máa ṣe ṣó ti rí sí so àsọ̀látò kẹrùnà nómi ó ń bẹ́ bí àdánù àwà fún fájúmù so ìkọ́ wa ni ó jẹ́ àdánù ẹlẹ́ẹ̀kejì sẹlẹ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàn bẹ lórí ẹ̀ Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn mú ìrun òru yẹn wọ́n pè ní adhanul awwal tó rẹ̀ náà mi sọ pé bẹ́ẹ̀ láti sọ as-salatu khairun minan nawm ṣùgbọ́n pòsíṣàn yẹn ni kò correct papọ̀ <laughs>

bọ̀ṣe ọkọ lè wẹ ìyàwó ọ̀pọ̀lọpọ̀ apá gbà pé bẹ́ẹ̀ àwọn míì ní ọkọ ò lè wẹ ìyàwó torí pé bí ìyàwó yẹn ṣe kú yẹn ó ti dà gẹ́gẹ́ bí àjùnàbíyà sí ọkọ yẹn bí ẹni tí ó jẹ́ stranger lọ́nà wo wọ́n ní ó lè kọnu sí ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ ipò fẹ́fẹ́ wọ́n lè ṣe ágbù mo rò pé so adẹ̀mọ̀ pé a lè fẹ́ àbúrò àtẹ̀gbọ́n a lè fẹ́ wọn pọ̀ for antejmaru benel octane ẹ̀ lè fábúrò àti ẹ̀gbọ́n pọ̀ so ní ti ìgbà tí àbúrò ti kú àbẹ́gbọ́n ló kú so ó ti di pé ó lè ṣe kíni ó lè fẹ́ àbúrò tó ṣe ń bẹ láyé ó lè fẹ́ gbọ́n tí ó ń bẹ láyé so òkú tó wà ńlẹ̀ yìí bó ni ó ṣe wá jẹ́ so tó bá lè fẹ́ ẹ̀gbọ́n àbábúrò tó ṣe ń bẹ láyé nìyí tá a bá sọ pé ìyàwó rẹ̀ lélẹ́ yìí ó túmọ̀ sí pé ó ti payà ó ti pẹ̀gbọ́n àti àbúrò ó ti pàwọn méjì pọ̀ sọ àwọn afá mi wò lójú yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní ókè ṣó lè jogun rẹ̀ àbí ó lè jogun rẹ̀ so tó bá lè jogun rẹ̀ davis wo ló fi jogun ẹ̀yìn ṣèbó ń jogun ẹ̀ pé torí pé ìyàwó rẹ̀ so wallahu alam so a níyàwó ẹ̀ náà ni until ìgbà tí wọ́n bá tó ṣe kí ni tán bá tó sin ìdájọ́ ìyàwó yẹn ṣe kí ó ṣe ń bẹ̀ so ọkọ lè wẹ̀ ìyàwó ìyàwó náà lè wẹ̀ ọkọ so kò jẹ́ bí àrùn ìṣẹ́ náà náà tó bá ṣe pé obìnrin ọmọ obìnrin tán bí lóòjọ́ ṣọ́kùnrin lè wẹ̀ so ìyẹn ni kò sí ìdájọ́ ọmọ tó ti di pé ó ń dé sínú tẹ̀mí yìí òun lóbìnrin tán sọ tó ṣe pé òkè àtúṣtáhà àwọn èèyàn lè ní interest inú rẹ̀ ó ní lẹ́bù tí ọmọbìnrin ó ti mọ tí ó mọ dàgbà débi pé ojú á ti tẹ́ mọ wà lára ẹ̀ díẹ̀díẹ̀ so irú obìnrin yẹn ni obìnrin tí wọ́n ń sọ so kò ń ṣe àwọn ọmọbìnrin kéékèèké so wallahu alam time for the last question sure. No. náà ẹni tí àdánwò kan látara pé ó mismanage owó so irú èèyàn bẹ́ẹ̀ ṣe a lè máa bá kẹ́dùn ṣàlèbárú èèyàn bẹ́ẹ̀ kẹ́dùn àbí kí á pìtì ẹni ìyẹn ni náà ẹni tí ó kọ́ sírù nǹkan bẹ́ẹ̀ tó ṣe pé ó mismanage owó tó wá di fìtínà sí lọ́rùn ìpìlẹ̀ ni pé a ní pìtì ìwé èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń gan fún rẹ̀ bá ronú pìwàdà tí ó feel bad nípa nǹkan tí ó ṣe yẹn so a lè ṣe kí ni a lè wá pìtì ẹgbà yẹn ṣùgbọ́n ní pé kò rí nǹkan tó burú bí nǹkan tó ń ṣe láìpù ẹ̀ bó ṣe ń lò nìyẹn tí ó bá kówó eléyìí jẹ́ yóò tún kó ìjẹ so bí wọ́n padà wá gba property rẹ̀ lápèjúwe so wọ́n yẹ̀yẹ́ rẹ̀ kankan mọ́ra wọn so kò yẹ kápìtì rẹ̀ ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tá a bá rí kó nǹkan fi soba ó fi bad nípa nǹkan tó ṣẹlẹ̀ tí ó rẹ̀ ronú kí wàrà kó wò ní ṣe nǹkan ẹ̀ mọ́ ìyẹn lè fi tiẹ̀ láti lè àti tiẹ̀ bóyá padà sí ipò àbí láti ràn án lọ́wọ́ lọ́nà kan sí kejì torí pé ẹni tí ò ronú kí wàrà so ìwé èèyàn bẹ́ẹ̀ àníṣe kí ni àwa náà ní pìtì rẹ̀ ní àníṣàánú rẹ̀ tàbálà ń ṣàánú ìwé èèyàn bẹ́ẹ̀ bí bàtà tó ń rin ìbàjẹ́ lọ́wọ́ ni so kò jẹ́ bí a ní ẹ̀ṣẹ̀ وعليكم السلام